babaláwo international ẹ̀yọ́ ọmọ yá mi lágbára ọdún wa ìná ọjọ́ ajé wà níta ajé ṣe ibi tí àwọn ará ẹ máa rìn sí tó máa ti di olówó tó máa ti di ọlọ́lá tó máa di ọlọ́rọ̀ lẹ́nìí ọjọ́ ajé wà á rìn síbẹ̀ wà á rí tiẹ̀ ṣe lẹ́nìí ẹlòmíì á rìn lọ síbi tí wà á rìn sí kò ní rí ajé kò ní rí ajé fi jẹun kò rí ọlá fi jẹun kò rí ọ̀ fi jẹun ìwọ máa rìn síbẹ̀ lẹ́nìí o rí ajé fi jẹun wà rí owó fi jẹun wà rí ọlá fi jẹun wà rí ọ̀rọ̀ fi jẹun àdúrà gbà nínú oṣù táwa yìí oṣù tuntun táwa yìí oṣù náà báyìí á gbé ẹ oṣù gbà míì wà oṣù míì á wà kò ní gbé ọmọ ẹ̀dá láyé gbogbo kan lé mọ́ irú ẹ̀ kò ní jẹ́ tiẹ̀ irú ẹ̀ kò ní jẹ́ tọmọ ẹ kò ní jẹ́ tọkọ ẹ kò ní jẹ́ tìyàwó ẹ wọ́n sọ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ kò ní jẹ́ tara lẹ́yìn tó bá fẹ́ tiẹ̀ ṣe rere ọmọ ìyá mi sáré gbìyànjú ní kíákíá gbìyànjú iṣẹ́ ní kíákíá gbìyànjú iṣẹ́ ní kíákíá oògùn tí àwọn àgbà àgbà fi máa ń yọnu sí ènìyàn láyé anywhere tó bá wà tó bá lọ tí àwọn àgbà bá ti rí tó bá rí àmì lára ẹ a máa gbógun tiẹ àbí anywhere tó bá lọ gbogbo ayé a máa yọnu sí ẹ ọkọ ayọnu sí ẹ obìnrin ayọnu sí ẹ ọmọdé ayọnu sí ẹ kí ni yìí bá a lọ sí máa ṣe kẹlẹ a máa lọ wá ẹ ká lọ wá ìyá agbe ìyá agbe ẹyọ ìyá àlùkò ẹyọ ìyá àkàlà ẹyọ ẹ̀yà kan tẹ́bà ti ṣe ìjọba ti wá kí ló máa wá a máa wá ìkódẹ tó wà lórí mi yìí ìkódẹ ẹyọ kan ẹ̀rí pé original ni ẹ̀rí ẹ̀rí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pọ́nkan lẹ́kọ̀lẹ́kọ̀lẹ́ ni a máa wá ìkódẹ original yẹn ó lè jẹ́ two thousand one five àbí two thousand náà ta àmúlẹ̀ lórí abájúmọ́ lọ́rọ̀ lọ dá máa ṣe àmú hmm, sórí àmú sínú apẹ gbogbo akó gbogbo ẹ̀ sínú apẹ àmú odidi atare kan àpò pẹ̀lú àwa wá kúlù sọ kúlù sọ lọ́pọ̀lọpọ̀ àwa kò ní lórí gbogbo ọkọ̀ yìí ó lè máa ń ná ju five thousand àbí six thousand lọ tó bá ti kò sí ọ̀rọ̀ lọ ní inú iná apẹ sọ́ọ̀dì bá ti kò ní sọ àpò ọmọ ìyá mi pẹ̀lú àtàrí odi àtàrí kan wà á jo tó bá ti jo tán kí ló máa ṣe ọmọ ìyá mi tó bá ti jo tán tó bá ti wá kú náà kí ló máa ṣe wà wá kó sínú ẹ̀fẹ̀wú ẹ̀fẹ̀wú náà lélẹ́yìí o ẹ̀fẹ̀wú ìka tó jẹ́ ẹ̀fẹ̀wú lélẹ́yìí so sorry ó dàbí kọtúwù ni mo kì í ṣe kọtúwù owó akẹsẹ ní ẹfẹ owó kọ ẹlẹmi atọ máa sẹtiri olélẹ olélẹ ó dàbí kọtí wúrò ni wàá wá tó bá tó wá ṣe ó wá da gbogbo ẹbu yẹn wàá dà sínú ẹ tó bá tó wá da àwọn ẹbu yìí sínú inú ẹfẹ wú yẹn tó bá ti ṣe tán ó ti tán òwú ètùtù òun náà ló ń pè ní òwú ètùtù wàá dà sínú òwú ètùtù yìí wáyé ìdásílẹ̀ owó ètùtù wàhálà pẹ̀ papọ̀ wàhálà lódúdúdúdúdúdú wàhálà lódúdúdúdú bá ti wàhálà lódúdú báyìí o lè fi owó dúdú àti owó funfun kó fi wé wàá fi wé wàá fi wé wọ́n wá lọ́rọ̀ ní wọ́n wá lọ sí wàá lọ́rọ̀ wọ́n wá lọ́rọ̀ sí àwọ̀ dúdú àwọ̀ dúdú ló máa lọ́rọ̀ sí tó bá ti rọ̀ sí so o lè máa fi sápò àbí kó máa fi ṣe onídìí sídìí ọmọ yẹn mi wàláì anyway tó bá lọ oṣù ayọ́nisí àjà ayọ́nisí ẹlẹ́bẹ̀lógún ayọ́nisí ọ̀gá iléeṣẹ́ iná ayọ́nisí tested and confirmed ẹ ká sọ̀rọ̀ jùjọ nígbà sọ̀rọ̀ fún nọ́mbà mi lélẹ̀ yìí but make sure bó share ẹ fídíò yìí o ṣí ẹ tó bá ti share ẹ gbogbo iṣẹ́ nígbà kọ́ ẹ tó bá ti ṣí ajẹ́ fún ẹ lágbára ìdìbò rẹ ṣí mi lélẹ̀ yìí o oh eight one triple two one four eight nine one that's my number god bless you ìrìn àtòkùn méjì ni mo ní but ẹ jẹ́ ká máa lọ ẹ̀kọ́ yẹn lọ ẹ̀yẹ́ kí máa lò lọ again o oh eight one triple two one four eight nine one ẹ̀yẹ́ kan ẹ̀yẹ́ kí máa lò lọ ó wà ní whatsapp ó ní dèní ó wọlé you can call it you can message me from there so ẹ̀yẹ́ kí máa lọ ẹ̀kan yẹn lọ ẹ̀kan yẹn náà ní ká máa lò lọ so oníkẹ́mà pẹ̀lú tó ìmọ̀ kẹ́mà ṣí sí àdúrà gbà wàrí tẹ̀sẹ̀ láyé o arúgbó ẹlò ìrì àjòkún ajẹ́ tiẹ̀ ògùn abúlé ọ̀rẹ́ tán orúkọ mi náà kò yí padà babaláwo international ọmọ yẹmi go and try it wà á mọ̀ pé rere rere òní olúwa do that.